láti ẹ̀ máa fẹ́ sínú láti pé a ti mọ̀ pé láti òun bá ti wọlé náà ní àsìkò ìṣẹ́lẹ̀ tó bá dé àtò ní ilẹ̀ tó lọ ṣàlàyé pé bóyá kòkòrò bá wà lójú àbí ẹ̀sùn jù tí mi ò wá mọ̀ bóyá bí òní sì òun òun ti yọ láti fi mọ̀ pé bóyá dáàmú wọn bóyá bí fifteen to seven ni o ti wọlé níjọ́ tí kòkòrò bá bu sọ́mọ fẹ́ẹ̀ lè fi dáàmú náà wò náà pé o ti wọlé lásìkò yìí láti sinmi so táwa lè fẹ́ pé alóge sàrò ìgbà wọn ni táàmù ń wọlé sí ti alẹ́ fi mọ̀ dájú pé àṣọ sàrò ti lè fẹ́. ẹlẹ́ẹ̀kejì bẹ̀rù pé ṣé nọ́sọ́rà ó lè bára pa àwọn yìí pé pé àwọn láìkì àwọn mùsùlùmí yẹn pé òun náà lè gbà wọ́n. alhamdulillah wa salatu wa salam ala rasulillah amma ba'd wọ́n ní torí pé a ṣe àlàyé nípa kíyàn tètè sínú lẹ́bí hadith méjì tí a pa níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ nínú tíra Bulugul Marami náà àníbi ni àwọn èèyàn níyẹ̀wò nígbò tí wọ́n wà ní orí ma á jálù fẹ́fẹ́ lóògùn bàbá ti tẹ̀ sínú wọ́n bẹ̀rẹ̀ hadith ní pé àníbi lọ́lọ́run gan lọ sọ ọ́ pípé àbúrò ìbáàdì ilẹ̀ yìí ẹni tí èmi ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí ju àjálù hàn tẹ́tọ̀ ẹni tó tètè máa sí lójú nínú wọn ni wọ́n mú wá a kò gbọdọ̀ sínú nígbàtá a bá ń dá òtù pé sóòrùn ti wọ̀ àbí òrùn ti wọ̀ ìsínu nígbàtí yíò ti máa wò pé òun wọ́ àgbóhùn ọ̀wọ̀ wọn ni kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ ó dá ká tètè sínú àmọ́ ìdájú gbọdọ̀ wà pé òun ti wọ́n lábámú ọ̀rọ̀ sheikh Taqiyuddin rahimahullah ipé àwọn ọmọ wáyé nígbàtí ẹ̀sùjò bá wà ń ta ní tó dájú ní kíká tó lọ́ra ìká tètè sínú gbà ń ó mọ́ ó ní sí yọ́yọ́ especially tí èyàn bá sọ ọjọ́ tó ti before rẹ̀ tí ò bá sọ àwọn nǹkan tó ẹkọ́ sọ á dẹ̀ máa sínú mọ́sọ̀ ìṣẹ̀lẹ̀ kan ní ìjọ nìyí mo bá àwọn èèyàn tí ẹ ti kí mọ́gíríbì tán lẹ́nu òjò ọdún yìí náà ni o wọ́n ti kí mọ́gíríbì tán èmi ń wo wọ́n ń sálámọ̀ mọ́gíríbì pẹ̀lú mike èmi dẹ̀ ń wo òrùn kankan torí pé bí tí mo wà mú rí òrùn mo á kọjá mo park mo sọ̀kalẹ̀ mo wọn mo pè mọ́ òun ní bẹ́ntà yẹ̀dẹ̀ ti sálámà ibi sáré gbójú tó ga nísìn wà rí kóhùn èjì wọ̀ bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n fẹ́ títì kí mọ́ greek wọ́n wá wá confuse pẹ̀lú wẹ́dà àwọn wẹ́dà yẹn dé ẹmọ́ deceive especially lágbègbè bí táa wà ń bíbà lẹ́kọ̀ọ́ ó mọ́ deceive yẹn ju àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè míì lọ fúdélé wọ́n ní ó dá ká lọ́ra ń gbà yẹn but nǹkan kan lágbọ́dọ̀ mọ̀ nígbà ò bá sẹ́sùjò àtìgbà tó sùjú bá wà wípé àtàyẹ kùnú bílíkúrú kí wọ́n má mọ̀dá wípé yes confirm òun ti wọ̀ káwọn mọ̀dá wípé yes òun ti wọ̀ kò sí ẹ̀rì ọ̀run tamá náà tó ẹgbà bá sọ ọjọ́ kẹta rí pé yes definitely òjò òun ti wọ̀ awáwọ̀ agbó rí pé yes a agbó méje lólu ọwọ́ kejì òjò wá sú èyí máa ń wá kọ̀nfúsí o agbọ́dọ̀ sọ́yìn dáadáa ká tún wo pé táìgbà wo lòun wọ̀ lánàá kódà tàbá lè fi kínkíní sí láti fi lè fún ara ní rest of mind and kíní yẹn náà ni tó máa ń change láwọn ọjọ́ kan sí kejì pẹ̀lú àkókò díẹ̀ ní tẹ̀kí dìín ni ó fi sọ pé tó bá díjọ́ tí géèmù bẹ́ńta ẹ̀sújò a ní láti extend kì ní yẹn fáwọn àkókò tó lọ díẹ̀ ní time ẹ̀sùjò torí pé kí o lè ba àmàmàdájú àwọn àfẹ́sìn wa mú kọ́ ìdà kan bẹ ibi àlàásùlù bàkọ́ òmàkánà alàmàkánà alẹ́ ìpìlẹ̀ ọ̀sán la wà òru là ń retí ọ̀sán yẹ gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ máa ń pé ọ̀sán la wà nǹkan tí wàá chéjì ọ̀sán kù níbi tí ó jọ̀sán ó gbọ́dọ̀ jásí pé àmọ̀dájú ni torí pé mọ̀nsábàtà bìlìyàkí ni láyà zúlù bí ṣak kọ́ìdà ni nǹkan tá àmọ̀dájú pé yes bó ṣe rí ní ọ̀sán ni confam nǹkan tí wàá gbé kó lọ́sànjọ́ sọ́dọ̀ òru èméjì ní tí wọ́n sọ nìyẹn iyèméjì kan ni ó di òru fún wa iye méjì kan ló sọ pé òun ti wọ̀ ọ̀sán ti lọ àmọ̀dájú ni agbọ́dọ̀ máa kọ̀nbámù òun yẹn pé yes ọwọ́ immediately tó bá wọ̀ láwá sínú pè ní o enyedede tètè sínú nìyẹn náà tàbá tí wọ́n máa ní ọjọ́ kan before rẹ̀ a lè lò ní ọjọ́ tó kárí pé yes ti wọ̀ tí ẹ yọ pé àánú ah, ní ti tó borí ẹ̀mí wa ní pé òòrùn lè jáde mọ́ kásìnúgbà ìyẹn náà fi sọ pé òòrùn láwọ afẹ́jẹ sàárì iye méjì kan ní ọ̀sọ̀ pé fájìlì ti yọ alìmọ̀mọ̀dá tí kóòrùn láwà afẹ́hùn àárín ti fájìlì ni ó dìgbà tí fájìlì bá ti yọ confam kátọ́mọ̀ pé yes àwẹ̀ ti lọ àwẹ̀ ti dé that is fájìlì eh, sàárì ti lọ àlejẹ sàárì mọ́ advantage and no can stop ẹ̀ nam nínú ẹ̀kọ́ ni pé a tún wá lọ sáàrì lára títí di èyí tó jẹ́ òpin àkókò yẹn that is nígbàtí ìgbàwọ́lá lè lọ lára dà nísìn ká lọ lára di bí 5:30 ká stop sáàrì ní 5:30 nísìn ó wà òkè ní time 5:30 yẹn

táwọn èèyàn ń pè lásùgbà tí lásìbí tí wọ́n ní tenzin tètò wà wọ́n máa ń pè pẹ̀lú kó máa lu fájìrì ni bọ̀tí ọ̀pọ̀lọpọ̀ lè ní ń pè láì sọ àsìkò mọ́ ẹ̀ orú yẹn nígbà tí ń pè ńgbà tó wùn ní àwọn ògbòrò máa fọ́lò rẹ̀ wọ́n náà àfáànà pé ní ó ṣe gbogbo ẹ̀wọ̀ àwọn ń ká ni but kálọ̀ mọ̀ ní pé àdán méjì ni níbẹ̀lújá yá níbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam fún fájé tí a Bilal yọ́kọ̀ pé irun tí ibn Umm Maktum tí ó pè sí kejì wọ́n wọ́n dẹ̀ nígbèrún ìlà ìdàkí ìlà láhù asbáta ó ti ilẹ̀ ti mọ́ ilẹ̀ tí wọ́n dájú sí fájì àmì sọ pé tẹ bá gbọ́ irun bilal ẹ máa jẹ máa mú so tẹ bá ti á gbọ́ ti ibùn mọ̀tún ẹfi kíni ẹfi sàníyàn sílẹ̀ àwọn ẹ̀kọ́ ni eléyìí ẹjẹ́ kí a fọ́lò rẹ̀ nígbàtí àwọn afá ń sàlàyé àdí tí ń bẹ lórí pé táìmù tí a ní tó túnmọ̀ sí pé a ń lọ bí 15 minutes ìyẹn náà láti ọjọ́ pé ẹjẹ́ káánù fi ilẹ̀ ní kẹbí gíní o ní kẹbí 5:30 for now ká stop ẹ̀ kọlọ́bà lásán àtàlá kí ó ṣe ní rọrùn fún wa ìbéèrè kejì ní pé tí kọrin yóò lè bá agbàwẹ̀ yìí ògbénà sọ́rọ̀ òní christian christian lè bá wa gba Ramadan christian tó bá rù kódà ní question tí wọ́n béèrè christian kan gẹ́gẹ́gẹ́gẹ́ ti béèrè lọ́wọ́ ní ṣe mùsùlùmí ni ọ́ni ó lọ́rin ọmọ yíbò lòun tó túnmọ̀ sí pé christian mo ní nǹkan dẹ̀ kan wà very very important kọ́ ẹkọ́ kọ́kọ́ mójútó tó fi lè ní ládàrọ̀ ó ní kí ni yẹn òun ni kò nígbàgbọ́ ẹ̀yin mùsùlùmí lẹ gba isa pé ànábì ọlọ́run ọba ni àwọn kírísítẹ́nì ọgbà pé prophet muhammad sallallahu alaihi wasallam ànábì ọlọ́run ọba ni tí wọ́n bá gbà ní wọ́n tẹ̀lé òfin ẹ wà ní kó gbà á gbọ́ tó ti ọwọ́ agbá pọ́lọ́ nìkan náà ní a máa pè ò ní pé jesus ma bá fẹ́ pọ́lọ́ god allah ntọ́mọ̀ pẹ̀lú onígbára lé nǹkan mímọ́ àfún ẹni tọ́mọ̀ sìn ọ wá gbá pé àníbẹ̀ ọlọ́run lélẹ̀ ó lè gbà mẹ́gbà ó tó máa kírun àmọ́dá ni àwọn olè ṣe tí ó bọ́ sí lẹ́mìí tó náà ti sọ pé ẹkún wọn gbà àwẹ̀ yìí òun tún súnmọ́lẹ̀ orú bá lè sàánú rẹ̀ bọ́ẹ̀lọ́n bá lásán tààdà o lè tún fi ìgbàgbọ́ ẹ̀ kó fi sí lẹ́nu jù báyìí lọ ẹ̀hẹ́ inú àwọn táìmù tí wọ́n tó lè máa ṣe dáwà ní òun náà nínú Ramadan torí pé inú tó yé wa látọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam ni pé wọ́n ti gbé àwọn èṣù dè mọ́lẹ̀ àwọn olórí kúkún wọn ti dè wọ́n àtìgbàdé ma ń lórí àwọn tó bá rí bẹ́ẹ̀ tẹ́yàn kan pé àbúfẹ́ gbà àbí tẹ́ ń gbà kéyàn fi yókù yé kó mọ́ bá jìyà lásán àbẹ̀ ọlọ́bà lásán àtàrà kọlọ́bà kọjọ kí ó fi ọ̀rọ̀ rẹ̀ yíwa gbẹ̀ni ọlọ́dún sàmọ̀nánú ọlọ́mọ sí ẹnì kọ̀kan lọ́nà láíláí gbẹ̀ni tí èjì mọ̀ náà kọlọ́bà kọjọ kíjà rí kọ́tọ́ ẹnì kọ̀kan asọ́nà wọ́n bá ọ̀tà àlà Wàlékún sàrántọ̀. Lábẹ́ ìbéèrè rẹ̀ tí ó bá jí lójijì lójú òun tó wá sí láì kọjá 5 nígbà tí a gbọ́ mọ́rọ̀ pé bí a yẹ kọ́ lè sáré wo omi àbí ìfọ̀bọ̀ kí ni kí èèyàn ṣe láwọn situation pé bí a yẹ wọ́n sùn gbàgbé nígbà tó ní ọ̀nà àti bí a yẹ kọ́ forty five so àdìgbò káàsìkò àtijọ́ sáré ìṣẹ̀dá kí ni nǹkan tó tọ́ kí ni kí wọ́n máa bá wọn lọ ní àbí jẹ nǹkan nǹkan ní ìwà tí wọ́n lè ṣe ní àárín ìzáàkúrà. alhamdulilah nígbà tá a fi ń ka ti ẹgbàá wa ọ̀nà ahmad ọ̀nà ọ̀tàrà ó ní wàlá àtàdá ẹ̀rù ẹ má ṣe fi sàǹtíjẹ sílẹ̀ wọ̀láwó ányẹ́ jira ahàdùkùn jẹ́ àtànìmá kódà tẹ́ bá mú mi gẹ̀ẹ́kan but ní táìmù ẹ̀ ni ẹni bá fẹ́ sùn tó bá fẹ́ rí kó fẹ́ gbalada kó sẹ́tì alámù bóyá jí ká máa kọlù àwọn èèyàn tí ẹ bá rí pé kejì jí mọ̀dálà aláàkẹ́rí kafa ilì wọ́n lọ mọ̀ lẹ́sàn gbogbo dáadáa táwọn bá ṣe yẹn pé ṣe ti jí o mo ní kí n jí ní o nǹkan nǹkan o wo àti sọ yẹn ó sẹ́tì alarm rìmẹ́ndà náà tó bá ti orú àwọn nǹkan yẹn ká ṣe kárẹ̀ assist ara wa but gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ tẹ̀ ti jí ọwá tó kọjí ó lọ sùn ó wá jí láti gbàtà rí pé fájìrì ti yọ ṣé ó mú mi ní kò ní mú mi yóò jẹ kò ní jẹ yóò gba àwọn ẹjọ́ yẹn náà ẹnu sọ pé tó bá jọ pé ó ti mú àníyàn níbẹ̀rẹ̀ Ramadan pé fún Ramadan ní ó fẹ́ gbà yìí kò ní pọ́blẹ́mù fún àwọn ẹjọ́ lọ́dọ̀ àwọn àfáà tí a sọ pé àníyàn kan ti gbé àwọn àbájá sọ pé àníyàn ojoojúmọ́ ní ọmọ dàníyàn kò ní ládáwẹ̀ ọjọ́ yẹn o yóò ṣe kíni yóò san gbèsè ọjọ́ yẹn padà àmì tó lálàáfíà jùlọ ni pé ta bá ti gbọ́ pé wọ́n róṣù kété ní táwa náà ní lẹ́mi ni pé àfẹ́gbà àwẹ̀ àwẹ̀ rọmọdọ́nì nínú kọjẹ́ 30 àbí kọjẹ́ 29 náà láfẹ́gbà ó dá ipé a ò ní o mọ̀tí kó onúrú mo ti ń gba mo ti wà nínú ààrẹ torí pé ó dá kí wọ́n máa ṣe tẹ̀jìdìdì ẹ̀ àmọ́ àwọn kan mú lọ́rọ̀ yẹn náà àwọn afá bẹ́ẹ̀ pé àwa ò lọ síbẹ̀ yẹn pẹ̀lú àwọn tọ́ka láti a but kó má lóhun mú mi o kọ́lẹ̀ mọ́ lóhun ṣe kankan kó fẹ́ ní ládàá rí pé ọfẹ́ yíwọ́ islamu ní láyúkà lífúnlọ́wọ́ nafsan ilẹ̀ àwùsáhá fọ́tàkùnlọ́ àmàstàtàtún nítọ́lọ́n sọ ni ẹ agbára rí ogbé mọ́ yóò fi kọjọ́ àwọn tó bá lè gbà ó gbà kò sí èwọ̀n mẹ́wọ́n lọ́tàrà rẹ̀ ní ti ọ̀rọ̀ eh, àníyàn ẹgbẹ́ ti ní àníyàn nígbẹ́ tí wọ́n gbọ́dọ̀ wọ́n ń sọ gẹ́gẹ́ bá bá ti ní oṣù tí wọ́n ti rí oṣù bí ó ti ní àníyàn ní ìwé ìgbà twenty nine or lára ẹgbẹ́ yóò mọ tó rí ìjọba ẹgbẹ́ rẹ̀ sì tó mọ ní pé ẹwà ní àníyàn gbogbo ọjọ́ rẹ̀ sára ẹgbẹ́ ni wọ́n sì tọ́ ọkàn ní ọmọ Daniel Àbísàrí alhamdulillah òun ni pé nígbàtí bá díjẹ sàárì tẹ́nì tó ti fẹ́ fóònù ròyìn ohun wọnú ènìyàn ìgbà yẹn ló ma fi àníyàn ẹsẹ̀ ìgbà tó bá dẹ̀ fẹ́ gba ti Ramadan náà ní ó bá díjẹ sàárì tẹ́nì jọ aláwọ̀kọ́ òun náà ni ó fi sẹ́mi pé tọ́ kò ti wọnú ẹ̀ báyìí kìí jọ pé bóyá alẹ́ tí ìbá ní lálẹ́ báyá kan rí pé oṣù Ramadan lọ́dọ̀ ìyẹn lè ní lẹ́nu pé lọ́la o máa ní máa gba orí yìí ń da pọ̀ torí pé Ọlọ́run ló ní ẹ̀mí Ọlọ́run ló lè máa ń kọ́ńtró gbogbo ẹ̀mí tí kọ́dà rọ lọ́ba lórí ẹ̀sẹ̀ gbogbo wọn lè sùn nínú olóhùn kíkan kan mọ̀ jí wọn kí wọ́n dẹ̀ jí ní àtàbà jẹ ẹ̀dà sáwánẹsì bọ̀ tí ẹ bá ti gbọ́ pé wọ́n róṣù o ẹ̀rì nínú ẹ̀kọ́ ni pé kó ti fi sẹ́mi pé ọlá o mo sì tá àdìgbà rẹ̀ wọ́n bá sára wọ́n tún bèèrè pé a ní ẹ̀rìndì láti sùn kankan fáni ẹ̀yẹ yes a nídi láti sùn kankan pé bóyá ká nínà wéjú ni pásítọ̀ ní kankan ní a ní ká fi sí ẹ̀mí ni a ní ìyàtùmọ̀ àdúrà alùpàlùpù ẹ̀mí ọkàn ni èyí máa fi sí ìjọ pé ẹ máa ń dà ní ẹ̀nà wéjú ọ̀la ìyẹn bá pẹ́ tó ti a lè rún pákó àbá lè rún pákó yes a lè rún pákó bóyá ní àárọ̀ ni bóyá gbàtà fi jẹ díẹ̀ dípò ń sáré tán ni bóyá lọ́sàn-án ni a lè rún pákó ká lè lo brush àbálẹ̀ a lè lo brush a lè lo toothpaste àbálẹ̀ lo toothpaste a lè lo toothpaste gbogbo àwọn kan yóò já gbogbo àǹkan yóò já rẹ̀ ẹni bá ní gbọ́dọ̀ òun kàn fẹ́ fílẹ̀ ó lè fílẹ̀ ẹwà ní à òun ó mú díẹ̀ tó ń bá ní kó wọn ó ṣe kíní kó fi sílẹ̀ kó má lò yẹn torí pé kò já rẹ̀ dé àwọ́ ṣe àlàyé tí àwọn onímọ̀ sọ káwọn pápò ìṣe torípé àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́láwọ́lá ní aṣọ́kọ̀ ala ummati la'amartuhum bí síwáàkì inda kulli salah ó ní bàbí mi fẹ́ ní àwọn ọjọ́ nílá ibà pa láti kó máa pápò níbi ẹgbàwá kan ní inda kulli lòmó tí mo fún bàbá tó sàlọ̀lá nínú ẹgbàwá mi ní inda kulli salah tí mo fún bàbá fẹ́ kírun kí ìbá máa

ẹrù ìrún pákó eléyìí ètò lálàáfíà jù nínú kan tí àwọn afẹ́sìn náà dúró lórí ìpè àyèrún tẹ́lẹ̀lẹ́lẹ́ súnà nígbà mọ́kànlá sọ́lára sọ́lá ní ẹ káàmọ́ wá lọ àwọn àdísì pé òórùn ẹnu aláwẹ̀ ó dùn ju mísìkì lọ kìí ṣe òórùn kórìíra kìí ṣe ti ìdọ̀tí òórùn ti èyí tí ọdún inú pa ní ọ̀sán àwẹ̀ alìlú toothpaste tẹ́lẹ̀ yóò tọ́bá lè ríbi lò tí ó dẹ̀ ní àfẹ́kì inú rẹ̀ pọ́lọ̀ tààlà ààlà ní alẹ́ èní ní 28 ní Nigeria 29 ní Nigeria orí ní 29 ní Nigeria ní alẹ́ ìlànà máa sọ ọya àwọn rúsù àdúrùn rúsù àwọn Saudi Arabia wọn ò rúsù ní àná orí ní 30 Shaban ní ọ̀dọ̀ wọn wọ́n máa bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọ̀la ní Saudi Arabia àbí tí bẹ̀rẹ̀ àwẹ̀ wọn ní Saudi Arabia ní ọ̀la kò túmọ̀ sí ó dọ́rùn ìfara Nàìjíríà láti gba àwẹ̀ ní ọ̀la ní dandan tí wọ́n bá rósù tí wọ́n bá ti rósù ní alẹ́ ní ọ̀la ó máa jẹ́ gíní o ó máa jẹ́ 30 Ṣàbán yámù ṣàkìlọ̀ sí báyìí àmẹ́jẹ́ bá rósù ọ̀la yẹn làwẹ́wà ní tó wá dọ̀ranyàn fún ẹnìkọ̀ọ̀kan náà ni kí a bèèrè fún bóyá wọ́n rí súká ṣèwádìí tí a bá ti gbọ́ kéde ti sultan ipé wọ́n rí oṣù ní alẹ́ ni àwẹ̀ wà ní ọ̀la nìyẹn tá a bá gbọ́ kéde pé wọn ò róṣù kò sáwẹ̀ nìyẹn wọ́n lọ ń fọ́lú saudi láti nigeria ara mistake time man se nìyẹn wọ́n ni àwọn gbá ní saudi wọ́n lọ́wọ́ kódà àwọn òtún lóṣù sáàdì ẹlùmí ti pè mí ní ọwọ́ ìdájí pé ẹjọ́ ohun gbọ́gbọ́n gbáwẹ̀ sáàdì ní àná síwọn lè fọ́lù sáàdì yẹn wọ́n pè wọn láti sàkí ṣe sàkí ní ọmọ di sáàdì tí wọ́n ṣe sáàdì tí sáàdì ò ṣe ni àbí báwo a lè fọ́lù sáàdì gan bí sáàdì gan gbáwẹ̀ ní ọjọ́ kan torí náà kọ́ a lè fọ́lù wọn kírun a lè fọ́lù wọn gba ààwẹ̀ ní táìmù wa síra wa mọ̀tọ́lẹ́ ibi tó sùn ti ń yọ ọyá tọ̀tọ̀ síra wọn lábẹ́ ọlọ́ọ̀bà lásánà tààlà kọlọ̀bà kó ṣe ní rọrùn fẹ́ kọ̀ọ̀kan kó gbà ní ìjọsìn kan àkókò dáadáa sáfọ́wọ́lẹ́kùn wasu bá ní kalamọ́ bẹ́ẹ̀ bí kàṣà dáadáa láta sáfàtù lé wàsàrà wà rìkùnà tó lára pàtó wọ́n láwọn kan máa tí wọ́n bá rúṣù lálẹ́ yìí àbí tí ìbá ti rúsù sí wọn lè kíta rọwẹ́ kò lẹ́tọ̀ kí rọmọdánù má ti wọlé kí ọlẹ́fẹ́ kí irun ògùn ní jama àgbọ̀dọ̀ kí sílẹ̀ kò báwẹ̀ lọ yóò bá ń se mistake labalábẹ̀ ẹni o wọ́n ni agbẹ̀rẹ̀ mọ́ka sámú òkú àdánù ibi that is ipé kò ní ní ni wọ́n sọ yẹn wá ní ládáwẹ̀ ni ó àìkírun òru tí ń kí tẹ́lẹ̀ gan tó ní ládájọ́ yẹn fún dìyẹn ni kìí ṣe dandan ni pé a onílá ásámù òkè ọwá kásámù tẹ́tí sọ fúnra yín pọ̀ lálàwẹ̀ nìyẹn tí wọ́n bá gbọ́rọ̀ sùn kọ́ ẹ wá fáwọn yẹn sínú ìdààmú gbogbo ẹ̀yin mọ́mú mọ́sálásí ẹ ṣọ́ra ẹ má ní ọ̀la ti kírun fún wọn ó túnmọ̀ sí pé ẹ ti kéde pé wọ́n rúṣù nìyẹn ó túnmọ̀ sí pé ẹ ti sọ pé ọ̀la lára ẹni ẹ ẹ jẹ́ kí a lọ bẹ̀rù ọlọ́wọ́n bá ọ kọlọ̀bà lásán àtàlá kọjọ́ jáde ó sàmà ní ẹnu kọ̀ọ̀kan wa kò ní jù wọ́n gbà ìlọ́dà ní

ẹ̀dùrán lára ní àgbàyìn torí pé pẹ̀lú ti bá òun wà náà rẹ̀ tẹ̀ kìí sí àwọ̀ tí wa lúgbà kéde lórí ọdọọdọ àti àyọjà ó ti ná ní ẹ̀yàn yọba lọ mo rí bó yé torí pé ibi tí nǹkan yẹn ti bá nìyẹn ọkàn jẹ́ traveler ní ọ̀dọ̀ wa ni ẹlẹ́ẹ̀kejì ni pé ó láǹfààní àti jáwẹ̀ yẹn náà tó bá gbé ní àjò yẹn bá nílá kọ́ra bí ọba nílá gan traveler nìyẹn ó láǹfààní àti fàrẹ́lẹ̀ tó bá yẹ kó bá gbà ìjọba ọ̀rìn àjò yóò ní nílá ẹ̀ orú ìyẹn nìyí kò sí wọn bẹ́ẹ̀ ó máa bá a lọ náà ni àmọ́ ó láǹfààní àti jà tó bá yẹ kó bá wà pẹ̀lú wa nìyí bá láìfi yóò gbà ọ̀rìn yóò sínú rẹ̀ àmọ́ kìí ṣe ibi tó ti bá náà ní nàìjíríà orúkọ ti yé báyìí nìsín kò àfẹ́ ti àwẹ̀ rẹ̀ kò dẹ̀ àfẹ́ ti ìgbọ́rọ̀sọ lórí lẹ́nu ẹ̀ ó ní ládáwẹ̀ torípò sẹ̀rẹ̀ sáà sọ̀hábà náà wọ́n rúṣù ní sàn ó dẹ̀ lọ nínú àwẹ̀ àwẹ̀ tí wọ́n ti lé sí ti tàníbà Muhammad ní Medina torípò àwọn rúṣù mẹ́rin ó dẹ̀ sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ìyẹn làwọn aláìsọ pé mọ̀ ibi tí ìlàlì ti yọ oró à difference kì ṣe tó lè ṣe bíbú yóò gbà yóò sọ́dún rẹ̀ òkè ó ti para bá wọn máwẹ̀ bẹ̀ yẹn ọwọ́ ẹ̀hẹ́ ìdó ó bá máwẹ̀ bẹ̀ yẹn lágbègbè ìsìn àwọn gbá ti wọ́n lọ ó padà di pé àwẹ̀ tí wọ́n pé 30 tí wọ́n náà pé 30 ọwá bọ́ sí ìbàyí tí ọgbà 31 onígbé problem tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ìrí oṣù ni tó bá kùn bẹ́ẹ̀ pé ó bá márùn-ún Saudi àwọn gba ó ti gba débì kan ó dé sí Nàìjíríà àwọn bá ti wá lọ nígbà táwọn tó róṣù àti sọdún àwọn sọdún àwọn òtí róṣù yóò fọ́lò yẹn ni but tí ń bẹ́ẹ̀bẹ̀ ni pé kò ní já ijọ́ kankan yóò kàn jẹ́ fọ́lù fún ọlá ni n tó lé yẹn condition ìlú méjì tó combine papọ̀ òun ló fa títẹ̀ torí pé wẹ́dà ń kálukú yàtọ̀tọ̀ síra wọn wọ́n ti máa ń bì kan ó bá wọn gbà wọ́n o ètí máa ń bì kan ó padà travel lọ síbẹ̀ kí ní ẹni tó bá tẹ̀ wá pé 31 ọlọ́run ó kẹsàn pé ó gba àwọn àgbàlẹ́ yẹn léyìn tó yẹ wọ́n bọ́ sí ojú òṣùwọ̀n for example tàbátọ̀ kó gba 30 pé kò gbọdọ̀ lé kó jáwẹ̀ ó wá ja ẹjọ́ tí ó láàsì yẹn ẹ̀sà sàn mistake ńláńlá ni torí pé ó ti fíjọ rọmọdọ́ọ̀nù túnú ni ààrẹ ní sọ péjọ tí wọ́n mú àwẹ́ bẹ̀yẹn torí pé ń padà bọ̀ wá sí nàìjíríà torí pé ń padà bọ̀ wá sí nàìjíríà ká sọ pé tọ̀ bó ṣe ń gbáwẹ̀ ní ibẹ̀yẹn o mọ́ bá wọn máwẹ̀ àwẹ́ nàìjíríà ní ọfọ́lù yóò tún jọ san rọmọdọ́ọ̀nù báwọn yẹn kò ní jẹ ti rọmọdọ́ọ̀nù ti bẹ̀rẹ̀ kò dẹ̀ ní jẹ ti rọmọdọ́ọ̀nù ti parí but bí time yẹn ṣe extend a ní ó kù fún lọ́dọ̀ ọlọ́run bá gbé yóò lẹ́sàn tí ogun bá yẹn ju àwọn ẹni tí time wọn extend lọ́wọ́ lọ́ọ̀kadà àwọn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته